medical doctor ó ní àwọn tí wọ́n ń ṣe family planning àwọn tí ètí ìmàrí ìyá kan wá wá lọ́dún kan ìyá borí ọmọ ọmọ rẹ̀ lọ kí tí fẹ́ sígbìn fọmọ yìí ẹ wo doctor láìkí láti máa rọjọ́ pọ̀ ó ti wọ school ni ó ti wọ school bó ṣe máa báyé ṣe tí ó ṣe yọrí ẹ̀wọ́ ní tí máa ń tá sí ilẹ̀ ẹ yóò rí bẹ́ẹ̀ ọkọ mọ̀rú ìyàwó tó fẹ́ ìyàwó ọkọ tó fẹ́ ọkọ jẹ́ ìjẹníà ọwọ́ aríṣẹ́ gbà lábùjá ọkọ rí ọ̀nà ti ń tú ẹrù ẹ̀ báyìí lọ́kọ́kọ́ bá lókè ìyàwó ló sì bá di ó yé gift ẹ first bank

gọ́ìrọ̀ lọ tí gọ́ìrọ̀ bá ti lọ èyàn ti di ẹran gọ́ìrọ̀ o ní owú orúkọ ní tóun di méjì lọ́dọ̀ ìyá àwọn sí nǹkan rẹ̀ ní wílẹ̀ lọ́sẹ́ pòrúkọ olójú ti wọ́n ní ti tàkọ̀kọ́ olóńlọmọ rẹ̀ tẹ̀kẹ́jì nǹkan olóńtúnlọkọ rẹ̀ èyí sọmọ rẹ̀ ọlọ́run sí ajẹjẹ o jẹ̀máà sẹ́lẹ̀ ò ti wó báyìí fẹ́ntọ́wọ́ ìyá abúlẹ̀ fọmọ rẹ̀ sẹ́lẹ̀ ò ti wọ́ báyìí fẹ́ntọ́wọ́ bàbá abúlẹ̀ fọmọ rẹ̀ jẹma lẹ́n tí ó sì rọ́m̀bẹ̀ rẹ́ẹ̀tì tí àwọn obìnrin fi mú ìbùkúmù ní ìsìn tí àwọn obìnrin fi mú ìbùkúmù tí wọ́n bá jẹ́ pé wọ́n lè ṣe competition rẹ̀ níta gbangba àwọn ọkùnrin mọ̀ àti dọ̀lẹ́ ní tí mọ̀ ń sọ ìlú ẹ̀ tí ẹ ń lò jágúnrẹ́ mẹ́mẹ́ o lórí pé àfàlàgbájá wọ́n fi mílẹ̀ òsàlàgbájá wọ́n fẹ́yàwó lé mi gbogbo àwọn nǹkan wọ́n wọ́n tí ò ní túmọ̀ nígbà tí ò ti ságbọ̀ yẹ́ pìlẹ̀ bàbá rí láàrí o ìyá rí láàrí ọdá àti wárí wọn báyìí jàmáà ọmọ tá aláàfẹ́ bí ẹsìjà lọ lọ táà bá ti gba ọ̀nà tọ́lọ́run fi sọ póbìnrin di ẹlẹ́tọ̀ ẹni gbogbo ọmọ tó bá ti bẹ̀ jáde fúnra ọlọ́run lọ́wọ́ gilé ọmọ tó pè ọlọ́mọ o obìnrin fẹ́ lẹ́sẹ̀ títì lóyún bẹ́ẹ̀ náà náà lọ ti bímọ mẹ́ta fún ọ ebi wants to wọ́n you, and eléyò àní ní sámà wọn ọmọ ní bàbá ọmọ wọn ọmọ sí bàbá ọmọ kí lásì fi ń so yìí ẹwọ́ sí símpútù kọ́ńkálukú ọwọ́ awo rẹ̀ lọ́tún ló sì ládùúgbò wọn kọ́ wá wà ìmọ̀ iye ọmọ táwọn èèyàn fi sàkọ́ bí mélòó ní ọsọ máa lè mẹ́ ó sì ọlọ́run sì sọ fún wa wípé làtàzánù ummati bi khairin àtànàrí fi umi abiba. ẹ máa wo ẹ̀yin umma mi ọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí ọmọ bọ̀ sí eku ọmọ ẹkẹ fún yín eku ẹyẹ ọmọ ẹkẹ fún yín bí ẹyẹ bẹ́ẹ̀ bá ti ń fà yọ́ ma tó ra wọn bẹ́ẹ̀ bá ti ń lù yọ́ ma dún bẹ́ẹ̀ bá ti ń fa yọ́ ma yọ máa lam yafshu fihim waladu zina lọ́kùrú gbà tọ́mọ zina ọba ti di tọrọ fankálé jẹmọ́ àtàrà lè bóòdè nù wà lónìí àtẹ́tí sọ̀rọ̀ yìí kọ́ láti dìlé ìyá àwọn àti bàbá àwọn tí wọ́n bá fọ́ látòkèdélẹ̀ kò sí ọmọ àlè kan bẹ̀ tá a sì ń sọ pé gbogbo obìnrin tí wọn ọ̀bà fẹ́ bọ́lọ̀ ń ṣe fi ìlànà rẹ̀ lélẹ̀ fún wáyé tí ìlànà yẹn wá símpù nílò bọ́lọ̀ ń bínú ilẹ̀ yẹn símpù ń pọ̀ ọlọ́lọ́mà àlè ni táàmì ọlọ́mà àlè nú ẹbí ẹ̀ nísìn gbogbo ẹni tí ọ̀dàwó níbi ìsúná wọ́n tún fi dájà alẹ́ o tó ń fẹ́ sọ pé òun gbàgbọ́ yẹ́sìn ẹ máa ṣẹlẹ̀ yóò sọ́sọ̀ pọ̀ nǹkan lọ mẹ́nu wọ́n bá kan sọ̀rọ̀ láìpẹ́ oyún bẹnu ẹ̀ gbogbo tí wá mú wọn méjì ní ẹ̀sápàdà rí èyí tí wá rí mú kẹ́yìn ní ohun ò lè gbà òun náà dẹ́mà tó ẹ̀pọ̀ bá ti ẹ̀fẹ́ ṣe láàánú gbogbo bẹ́ẹ̀ ẹ̀kàn gbogbo ni èyí tó ń plémù gan pọ́ doyún ìgan tí ń sọ ìgan àwọn méje lásẹ́ nọ́mbà fẹ́ẹ̀fù mọ́ wà ah, ọlọ́njọ́ ọlọ́njọ́ kan a sì ń bẹ́lọ̀ òjò òdùnnú à ń pẹ́ kárí mú mi àwọn èsù wá bá wa lò bá wa lò tó fi wá jẹ́ pé táàbà tí ìṣẹ́lọ́un àti ìsinmi kò ní túnmọ̀ náà tí wọ́n bá wá rí àfáà tọ́rọ̀ yé wọ́n bá níyàwó kan ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tí ẹ̀ náà kèje pó tí ìfẹ̀jú ló bá tún ní kejì wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà àràntán sorry, wallahi ọlọ́kadà níyàwó eyinti ọlọ́kadà kò ní fẹ́wọ́n sínú lé o tó bá jẹ́ pé méjì ni ọba mú tó bá ti lọ sọ́dọ̀ ilé tẹ́lẹ̀ ìbá ti bínú tó bá ti bàjá ó tún lọ bòmí wọ́n ti á gẹ́ẹ̀tì báhùn èyí tó bá ti rí pọ́dọ̀dọ̀ bá ìyọ́lọ̀ ọgbàjọ ni àjọ ìbámọ́ ti kàn yọ́ máa dé ta sí lẹ́nu ọkọ̀ òun o kíníkan òun o pàṣásùn àwọn ti kakáwò olóbìn 17 18 wọ́n kà sí freedom pé obìnrin ló kù tí ó máa sọkọ fáwọn a máa dáná sí àwọn lẹ́nu dẹta sáwọn lẹ́nu gbogbo sásùn kí ló sì jẹ gbogbo orí bẹ́ẹ̀ ìmọ̀ sọ fọ́lọ̀ ń pé Musa máa rẹ lọ ìgbẹ̀rin problem ẹ̀gan ah nígbà fẹ́ dáwà gẹ̀rẹ́sà ní ọ̀dáwà ní mo sì adáwà náà tí a fẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kéèyàn máa sọ fọ́lọ̀ wípé kọ̀gbọ̀n kẹ́dọ̀ mọ́ fẹ́lú ẹ̀sọ́ yáàdìwà fọ́bàdẹ́dà jama wa ń bọ̀ babari rí bàbá rí ta wá ní bàbá rí ta níyá rí ta bá sọ ojú dúdú la máa pè nígbà yíyàn bàbá wa in ta pọ́jú wọ́n fi dúdú iní a fi sinmi in tó dùn ta ò fi dúdú mọ́ o ní wàhálà ta kó sí lónìí ẹ bí ẹ ń fẹ́ òbí ń jọun ṣe bí lọ́fà súsú pọ́ wọ́n mọ̀rù wàhálà tẹ́sẹ̀ wọ́n tó lọ fẹ́ wọ́n lé wọn pé à ah, kí ní ìtọ́bá lọ wà láàrùgbọ́gbọ́nù méjìlá ní àwọn àbúrò ọkọ rẹ̀ iní àlọ́ ọkọ ebè 5,000 nìkan káwọn kan 5,000 wọ́n sì lọ ọ̀pẹ ọ̀pẹ ọ̀pẹ 50,000 ní àbá lọ lóko wọn ẹ̀gẹ̀ tí wọ́n máa wú àpò 58 ni àti lókè kátó rí kíkí ògbóyò tó yanjú obìnrin tó jù bẹ́ẹ̀ lọ àwọn tí ó sì jọ tẹ́ẹ̀sìn wọ́n ti mọ̀ wípé àṣírí ayé ara àwọn obìnrin ọlọ́run fi sí jẹ̀mọ́ gbogbo ti ń jíwó owó lù jí nǹkankan torí obìnrin fi ń jí ẹ̀kọ́ mọ̀ wo bí káìmàjì ìyàwó tèmi àwọn ọmọ mú orí ẹlẹ́àni ẹlẹ́àni ìyàwó bàbá yìí sẹ́mi àti ìrìnàrà àgbọ̀kọ́ láàmà sí àtàlà ṣùgbọ́n kan wọ miniskirt ìrèdì lọ ó ń ṣe rúbáì àà ah, ah. ah. yíbò lọ́wọ́ ìwò sítáṣù kìí ṣe yíbò ẹ̀ndọ́gbọ́n wò ní yíbò kan ẹni ẹ̀ ọmọ ọmọbìnrin fún mi pé mọ̀pọ̀ kàlàbárí ó ti mọ̀kà tí mo mẹ́rin mẹ́ ìrọ́ ni ẹ̀rì pé ó tún ọtí pàdé ṣe ti ìyọ̀rọ̀ ẹlẹ́yìn náà tó náà tí làwọ́ àlọ́ àmàkẹ́rẹ́ lọ́wọ́ kọ̀gbọ́n kó ṣẹ́ gbogbo ìtẹ́fẹ́ sọlé ayédèèyàn mẹ́yìn n ti bayé jẹ́. ẹ wo tó bẹ yí ni ìfẹ́ ṣe é tó dúkú ẹ̀ bá fẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ká. Ah! alẹ́ ìwọ bẹ yí ni. Ah! láìra ìlàlá ọdún ọgbọ́n gbà lọ ni. wọ́n ti dá wà lálẹ́. Hmm. wọ́n ti ṣe kí ni o. wọ́n ti dá wà lálẹ́. tó fi wá di pé obìnrin náà ní gúrúùpù tí ń lọ rẹ́pù ọkùnrin. ọlọ́njọ́ kò ní túnmà ọmọbìnrin ládì ilẹ̀ níbi tí a ti ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ní yunifásitì ọ̀kan yunifásitì wa professor yẹn wá ń fi ìbínú sọ̀rọ̀ kí ló mi ọmọ yẹn jáde sí bàbá yẹn tán wípé ṣe é serious mo ní freedom àti jókòó bó ṣe wù mí mọ́dẹ̀ ní freedom àti wọn tó bá wù mí kí ní kàkàkà bàbá ń gba kúrò tí ó pọ̀ sílẹ̀ yé ìgbà pé kí ló kàn yín. kí ló kàn yín. jamaa ó ti dàrú ọlọ́mọdé tí a ó dàrú bẹ́ẹ̀. àmín. ṣùgbọ́n kí lèmi àti yín fi ń dá sí i àwọn òkùnkùn bọ́ ń bẹ̀ ṣùgbọ́n ẹ méjì á fi bó ṣe dàrú yìí dá sí i o. ó ń kálukú ọmọ kíyèsí rẹ̀ kọmọ kíyèsí ilé ẹ̀ èyí tó bá ti nípa ti sẹ̀gbẹ̀ ń ká lọ kún fún ìwà foríjì lọ́dọ̀ ọba dẹ́dà obìnrin àáfẹ́ bọ́lọ̀ ń ṣe pè ní ọ̀nà halal bí aqdin sahihin obìnrin ẹni àpẹẹlẹ ni wọ́n